فقد كذب كل شيء وآتيناهم كانوا ينشدون من الجبال فأخذتهم صيحة بشيء

الحمد والصلاة والسلام على أشرف خلق الله نبينا محمد صلى الله عليه وسلم وعلى أهله وأصحابه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدركم الله أشياء ثلاثة وعن صلى الله عليه وسلم àti àwọn ará ilé àti àwọn sàkábà àti ọlọ́run ọba mọ́ṣáláì ṣe lékún àgbọ́yé àti àlékún ìmọ̀ àwọn ẹ̀lò fún ìkọ̀kan wa. nítorí pé ìjọ sí alukur'an wà sí oníkàṣe ká ní àgbọ́yé rẹ̀ ká sì máa lò. ànábì wa sallallahu alayhi wa sallam. Ànábì القرآن alukur'an na hujja tun laka aw alayk Ànábì ní alukur'an hujja tun laka nínú kó jẹ́ sàbàbí oríire fún ẹ aw alayk àbí kó jẹ́ sábàbí ìbálẹ́jọ́ fún ìrìnàjò wọn. Bàbá Al-Qur'an yìí máa fún yàn. Ó máa ń jẹ́ ẹ̀rí lé náà tí a bá ń Nígbà tí máa ń jẹ́ ìtakò, ó máa ń jẹ́ sábàbí oríire fún ọ̀nà ni tí bàbá ti tẹ̀lọ́ wọn wá mọ́tò àṣẹwá ni tí yóò lè máa lo ọ̀rọ̀ rẹ̀ tó mọ̀ ṣẹwá ni tó pa ọ̀rọ̀ wọn rẹ̀. ní tàṣírò lánàá wọ́n ṣàlàyé fún wa àwọn ayọ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala nínú suratul Hijr ọlọ́wọ́n bá ń tọ́ka sí bó ń ṣe pa àwọn àjọ ànábìwá lóòtù alayhi salam bọ́lọ̀ àti látara ìjáwọ́ nínú àbàjẹ́. ìwà àbàjẹ́ tó gbàgbé tí wọ́n mú òun náà ní bí ọkùnrin àtọkùnrin lájọ máa ṣe bí ìgbà tí ọkùnrin àtọbìnrin wọn bá jọ ṣe. eléyìí ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́run bá ti yàjẹ́ wọn ọlọ́run afọ́dẹ́tùmù sọ ìhà ọlọ́run ìjáde máa. tó mú gbogbo wọn mọ̀ṣẹ̀kín ní àsìkò ìgbà tí òòrùn yọ̀bọ̀ nígbà tí lè má ọlọ́ọ̀bà sọ̀fáànù àtàlà ní kí igbe kan ó wá láti sánmà ìgbọ́n rẹ̀ parẹ́. Bàbá Alina Àdíyà àṣà àfihàn. Ọlọ́ọ̀bà sọ̀fáànù àtàlà ọlọ́ba ní èsì ilẹ̀ فأمطرنا عليهم حجارة من سجيل lẹ́yìn ìgbà tí bẹ́ẹ̀ ti mú wọn gẹ́gẹ́ ìgbé yìí gbogbo wọn máa tí wọ́n ń ṣe máa tó jẹ́ pé ìlú wọn ó ti yí ìdàgbé ìlú ti saman sọ́ọ̀t tó ń ti bẹ́ẹ̀ ọlọ́ba tí wọ́n ní kí wọ́n máa rọ òjò bíríkì òjò òkúta kí wọ́n máa rọ ní wọn lórí ní àwọn òkúta tó jẹ́ òkúta bíríkì àmọ́ tí wọ́n ti sun tẹ́gbẹ́ àmọ́ tí wọ́n sun yóò nágbára tó bá bọ́ lóyún ẹ jẹ́ ká lọ wo àwọn ilé oní red clay yẹn àmọ́ yẹn àbẹ́rẹ́ bíríkì tí wọ́n á mú bíríkì kan tí wọ́n sọ lóyún ọlọ́run irú nǹkan tí òun sọ lù láti sánmà ní wà ní ilẹ̀ tí ìdá àlekalẹ̀ àyà ìgbé mi tàwa ìgbéra ló sì ó tó di àlọ́ síbẹ̀ àsọkùn àti nínú òfin ànábì sallallahu alaihi wasallam náà eléyìí olóò ṣèṣì báyìí ṣèṣì tí ó lágbára púpọ̀ ni ẹ̀bí ọ̀rọ̀ tó nínú ìjọba ọ̀kan nínú ẹ̀sìn ńlá ni ó yẹ pé tó bá ṣe ọkùnrin tó bá súnmọ́ ọkùnrin àmì lè fi jẹ̀bi ikú anábì wa sallallahu alaihi wasallam anábì ní máa wàjẹ̀ tùmúhù ya'mala amala máa wàjẹ̀ tùmúhù ya'malu amala qawmi Lut faqtulul fa'ila wal ànábì gbogbo ẹnikẹ́ni tẹ́ ẹ bá ti mà tẹ́ ẹ rí fi múlẹ̀ wípé ọkùnrin tí ń ṣe ìṣe bẹ́ẹ̀ pẹ̀lú ọkùnrin ẹgbẹ́ ẹ̀ fàkútóló ń fa ìlà wàlúwàkúlà bèbè ànábì ní àtẹni tó ń ṣe àtẹni tó ń ṣe pẹ̀lú oníkẹ́gbà ẹ̀mẹ́wọ̀n oníkẹ́ẹ̀pà pé wọ́n pa àwọn tí wọ́n bá jẹ́ homosexuals àwọn tí wọ́n ń pè ní gay ṣé gay náà ni wọ́n ń pè wọ́n àwọn tó ń pè ní gays nínú ìdájọ́ ṣẹ̀rẹ́ Islam pípa wọn mọ̀tàfà kan àyè ẹnu kò ń bẹ̀ nítorí pé àdìsá níbi wa Muhammad sallallahu alayhi wa sallam man wajadtumuhu ya'malu 'amala qawmi Lut fa'tulu al-fa'ila wal-maf'ula bihi ẹ̀ńtẹ́ ìbálò tó dánwó ẹ̀rù tó jẹ́ kọkùnrin ní bá ṣe ànábì ní ẹ̀pá àtẹnitọ́ ọdún ṣe láwọn méjèèjì pé wọ́n pa àwọn méjèèjì ẹnu kò lórí ẹ̀ lọ́dọ̀ àwọn ọmọ ṣàríà ọ̀nà wo ni wọ́n gbà pa wọ́n èyí ni ìṣìláfù wà ń bẹ́ jẹ́bà ẹ̀sọ́ fún wa àrínà sàhábà níbọn Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n fẹ́ tó bá àwọn ibi bẹ́ẹ̀ á lọ jù wọ́n látòrí òkè tátùsọ wá ti àwọn òkúta ńláńlá láti tẹ̀lé wọn ẹ wo bí ẹ̀ṣẹ̀ ìṣètòbi tó níwájú ọlọ́run ọ̀sán táwọn ọ̀sán táwọn ọ̀sán bákan náà àwọn onímọ̀ sọ pé àwọn tí wọ́n ń ṣe yàtọ̀ fún ìdájọ́ ti zìnà tẹ̀lé ìdájọ́ zìnà tó bá jẹ́ pé ọkùnrin àtobìnrin tí wọ́n ti márì lẹ́gálì nínú ṣẹ̀rẹ́ àyìn ìdájọ́ fún ní àrọ́jù wọ́n lẹ̀kùn mọ́ wọn tí wọ́n ti fi àtìláyé tẹ́lẹ̀ kò lẹ́nu wọn tó bá jẹ́ pé àwọn tí wọ́n ti márì ni wọ́n fún wọn lẹ́gbàá tí amẹ́lùkọ́ amẹ́lùkọ́ mi lóòtù tuntun wọn rí bẹ́ẹ̀. àmì bèjì yìí wọ́n ti lọ́kọ wọn ò tí ì lọ́kọ wọ́n ti márìn rí wọn ò márìn rí àlùkọ́sùn ní àlàfo lè ta. gbogbo tí o bá àrùkọ ṣẹlẹ̀ nípa àwọn ìpa wọn. ọlọ́ba subhanahu wa ta'ala gbogbo àwọn ìjọ lóòtù ọlọ́ba sàwọn àwọn tí wọ́n jẹ́ mùmí nínú wọn nínú àwọn ará ilé àníbọ̀ alóòtù àlẹ́ ìṣẹ̀lẹ̀ ọlọ́ni ìlẹ̀ fi ìdá àyàtì lẹ́nu mọ̀tàwàsímì ọlọ́ba yóò bẹ nínú ìṣẹ̀lẹ̀ yìí àyàtì àwọn àrísàmì àwọn àríwòye na mọ̀tàwàsímì tó gbogbo ẹni tó bá ní ẹ̀kọ́ ọkọ́ tó gbogbo ẹni tó bá lè wòye aláwò fi kọ́wùlì fi wà nínú nàá áwù yẹn áwù dọ̀míìrù yẹn ó ń padà sórí madina tó lò wàjá àlù madina ti deception ọlọ́ni wà nínú nàá ọlọ́ni ìlú anábíwá lóto yìí láti sẹ̀bí rẹ̀ mọ̀ èyí ọlọ́ni lójú ọ̀nà ibi tó wà náà ààyè ibi tó wà ààyè yẹn change ààyè yẹn kúrò bẹ́ẹ̀ àwọn afọ́nimọ̀ tẹ̀síọ̀rọ̀ wọ́n nílùú yìí ọlọ́ba ń sọ pé madina tún fi sọ̀rí kíta ayọ̀ nàbí ju ilà àṣà ìwà níbi tó bá ń lọ ṣáàm ó pàdé ìlú ìlójọ ìlú yìí ò ṣéǹjì ìparun tó bá wọn orí parẹ́ wà ń bẹ̀ dọ̀la iná láti ṣẹ̀bí ilé kéyìn ọlọ́ni ojú ọ̀nà táwọn èèyàn ń gbà kọjá ibẹ̀ nílùú yẹn wà ẹni tó bá fẹ́ mọ̀ kó dodo ni ní tí òfin ní jẹ́ ká dá òkè rẹ̀ tó wà bẹ́ẹ̀ ọlọ́run ṣẹ́kù sínú òní yẹn àpẹẹrẹ tá a mọ̀ pé nǹkan ṣe wọ́n níbi ẹgbẹ́ nínú àwọn ọ̀pọ̀ta wọ́n máa ń sọ pé Hiroshima níbi tí kí ni wọ́n forúkọ ẹ̀ Adolf Adolf Hitler ṣe Adolf Hitler náà ni Hiroshima ti jẹ́ pé àwọn àdó olówó tí wọ́n jù síbẹ̀ dọ́là lórúkọ ìwà rẹ̀ ولن يبين أني لصدوق وإن آل بسبيل ولن هو النبي وإن آل بسبيل كل يوم الدواء بدون يشيء عن بيت يقول عن ملي فخصي يقول عن ملي فهو رفع عليه فهو سبحانه وتعالى إن في ذلك كآيات للمؤمنين وإن في ذلك لآيات كآيات للمؤمنين wọ́n ní sọ pé na àyè ìlú ẹgbẹ́ ṣẹlẹ̀ táwọn àjọ àlejò aṣojú ọlọ́ọ̀bá ní the afm nínú wọn ni àmì bẹ́ẹ̀ndẹ̀ náà fẹ́ tó bá jẹ́ mọ́ mi. ó túmọ̀ sí pé àwọn àgbàlùkọ̀ rà mí sọ fún nke èyí ṣe tó kàn. ètò wà fún ọmọ ìjà ìbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ lọ láti lè lọ́wọ́ bá ń sọ àfihàn nínú àkọọ́lẹ̀ ọ̀sán lọ́wọ́ gbogbo àwọn kan ń lọ yìí pàtàkì ọgbọ́n ẹni tó jẹ́ pé kì ṣe amadu kọ́mi lóòtù ó ní àdánwò tiẹ̀ tó ń ṣe lesbian tí ò kì ṣe gay ẹ̀ṣẹ̀ míì náà téèyàn bá ń dá kéèyàn máa wòye sí pé tí ọlọ́run bá dé agbára ìyálé mọ́ta anábì wa sallallahu alayhi wa sallam anábì ní Allah ta'ala la yumli lidh-dhalim aw la yumli lidh-dhalim hatta idha akhadhahu lam yuflithu anábì ní ọlọ́run ọba ìmọ̀ ń lọ alábòsí lára ọlọ́run fi ẹlẹ́ṣẹ̀ ẹlẹ́ tó bá yóò túbá yóò túbá tí ò bá wá túbá tọ́lọ̀ ń bá dá mú pẹ̀lẹ́ṣẹ̀ rẹ̀ ó lè má bọ̀ bẹ́ẹ̀ lójoojúmọ́ kálukú náà tó bá fi ń dẹ́ṣẹ̀ lọ́nà kan kéjì ká gba ẹ̀kọ́ pé àwọn èèyàn níbi wa ló nígbà tí adé agbára rẹ̀ kà tọ́lọ́ba subhanahu wa ta'ala tó mọ̀ sí ìyàwó jẹ wa bó ṣe wá ní tó lè túbà nàgbé bí a ti ṣàlàyé lánàá ọlọ́ba subhanahu wa ta'ala ṣe é nàfi dhalika la ayatin lil mutawassimin ọlọ́ba ní ìfẹ̀lẹ́ ànágbéwa ló ọlọ́ba ní ẹ̀kọ́ ń bẹ́ńbẹ́ àdísàmì ń bẹ́ńbẹ́ lil gbólóhùn àlùmọ̀tàwàsímí oníkẹ́ tí a fẹ́ sọ̀rọ̀ díẹ̀ nípa rẹ̀. àdínú àwọn onímọ̀ tafsir tí wọ́n tú àlùmọ̀tàwàsímọ́ọ̀n wọ́n tún wọ́n sí àlùmọ̀tàánìlóhùn àlùmọ̀tàánìlóhùn àwọn tán lè wòye àwọn tán máa ń ronú jinlẹ̀. ọlọ́ọ̀bá ní àpéjúwe ó wà nínú bóun ti ṣe pẹ̀lú àwọn àjọ yàní àìmùsà àmìlì àwọn tó máa ń ronú tí wọ́n mọ̀ pé gbogbo nǹkan ó níbi tó yẹ kí èèyàn ṣe mọ̀ ó níbi nǹkan ṣe yẹ kó máa téèyàn fi padà ń bẹ̀ tó bá dá ìdá. àwọn kan ní ìnàbí ìdáàlì kalẹ̀ àyà lílùmùtàwàsí yàní lílùmùtàfàgẹ̀sì fáwọn tí wọ́n bá ní òye ibi tí wọ́n lọ gbẹdá nìyẹn àkọ́kọ́ àwọn tán lè ronú pé á ah, ẹ̀jẹ̀ ká wo bọ́lá ọba ṣe fi àtàwọn ẹni nù ó túmọ̀ sí pé gbogbo ẹlẹ́ṣẹ̀ náà bí yóò bá sì délé mi tí yàtọ̀ máa dé lọ́la ó lè kọjá abẹ́lẹ́ṣẹ̀ ṣe àlùmọ̀tà àmẹ́lò yẹn ká ronú sí i ní àlùmọ̀tà àlùmọ̀tà ọ̀sàrẹ̀ sí i lórí àwọn tí wọ́n jó lóye tí wọ́n bá ní èèyàn lóye èèyàn wòye àwọn àfáà lo ara yìí ipe alfirọ́ọ̀sì nígbà tó ní pé káwọ́ òye nǹkan tí ṣẹ̀rí àgbàlá yìí. Ànábì wa sallallahu alaihi wa sallam nínú hadisi tàbí súnmọ́ pé lè dúró wa. Ànábì ní tápò firọ́ọ̀sì tàbí ìsìn. Fa innahu yanzuru bi nurillah. Ànábì ní ẹ sọ́ra fún ìwòye Mùsùlùmí àbí ìwòye mùmìnì. فإنه ينظر بنور الله تقول مسلمي ما رينك إما مولي nínú ìmọ́lẹ̀ tọ́lọ́wọ́ kí ni túnmọ̀ ìwòye yìí ìtumọ̀ rẹ̀ ní pé ìjọ́sẹ̀ẹ́ṣe kẹ́ni kẹ́kọ̀ọ́ òṣùṣùn tó sọ fẹ́ni pẹ́ pé mọ́fẹ́ àfáì mọ́fẹ́ sísáì tó wá ní kí ló dé wẹ́l tó tọ́ ó fojú jọmọ lọ́àbù ṣùgbọ́n súrà tí mo ń wò yìí ẹnìkan sínú rẹ̀ dáa ó máa ń fi ṣe tó jẹ́ pé ìgbà téèyàn fẹ́ nínú àwa tá a ti jáde àlàgbà ní tá a ti di bàbá aláì máa ń ṣe nígbà míì tí ò bá fẹlẹ̀ sáwà táàrin tó fẹlẹ̀ táwọn òbí wa táàmù ìyàwó délé àbí táàmù ọkọ délé tí wọn ní ládájá téèyàn ní ọmọ tèmi ń wò yìí ìjọ ọmọ náà ẹ máa wò pé ìdájọ́ tí wọ́n ń da yẹn ó yàtọ̀ sí ìdájọ́ tẹ́ ẹ mọ̀ nílé ìwé nítorí pé nǹkan níbi ìdíta nàbọ̀ Muhammad sọ ipe káwọ mọkùnrin lára ẹ ti wò ó brọdà yìí masha Allah nínú àwọn olùgbìyànjú nínú ilé ìwé lórí ẹ̀sìn adẹ̀rí pé kò bẹ́ẹ̀ ní kankan jà ọmọlúwàbí lọ́tún ti bẹ́ẹ̀ àwọn òbí wa sọ pé èyí tó ń wò bí ní etí ò lè jẹ́ kó eléyìí ó burú eléyìí ó láfojú di eré nǹkan ẹni ń pè ní àlìfẹ́rọ̀ wọn ní anájú sallallahu alaihi wasallam anábì ní ìtàkù fẹ̀rọ sàtàlmọ́mì anábì ní ẹfura ẹ̀fáyà tí mọ́ọ̀mì ní tó jẹ́ ní ọlọ́run tó bá wòye sí yàní tó ṣeé ṣe tóbi sọ fọmọ rẹ pé èèyàn sọ pé kì í ṣe àpá lọ́mọkẹ́ni bí mo ṣe ń wò ó eléyìí ò ní ṣe dáadáa pẹ̀lú rẹ̀ eléyìí ò ní mọ iyì rẹ̀ tó jẹ́ pé kò tó bá ti ẹ̀wọ́ ṣe haramu ni ó jẹ́ ìtàkùn fẹ̀rọ ṣàtà ìmọ̀pẹ̀ wọn náà níbi sọ pé ẹ wòye ẹ páyà ẹni tó bá jẹ́ mùmí ní tó bá sọ fún yín pé kò sọ́nà níbì kan ẹ páyà fẹ́ lọ rìn wọ̀nyẹn. fẹ̀yìn náà yẹ ń dúró mi nóòrì là á tó pé in tó ń wò yẹn ọlọ́run ló fún ní ìmọ̀lẹ̀ yẹn ó lè mọ̀ jà àfà ìmọ̀lẹ̀ òye yẹn ọlọ́ọ̀bá ló fún inú òye ọlọ́run ló ti ń rí inú mọ́lẹ̀ ọlọ́ọ̀bá ló ti ń rí ṣérò ẹ̀ ti ń ṣe ọlọ́ni inna fi dhalika la ayatin lil mutafarrisin ló jẹ́ kí n sọ pé àǹtí ti bí tó ń sọ nípa àǹtà àpapọ̀ ló ṣe ṣe kéèyàn kàn wòye pé àǹtà àpapọ̀ ẹnìkan tó bá gùn kan yóò máa túmọ̀ sí nǹkan kan nínú ẹ̀yà ara rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ni àwọn àpò oníṣẹ́rí àti ìtàkùn sọ nípa ẹ̀ ló jẹ́ pé àwọn nǹkan míì sẹ́ni tó wá fẹ́ dájọ́ lórí nǹkan kí àwọn mú sòrò sùpọ̀ kí àwọn mú sòrò sùpọ̀ lórí nǹkan míì tẹ́yìn ó rò pé kò lẹ́rìn nígbà ní ó lè lẹ́rìn Sheikh wa Muhammad ibn Salih Al-Uthaymin rahimahullah ta'ala nínú tafsiru surat al-Baqara طلب سبحانه وتعالى nínú tafsiru surat al-Baqara wọ́n sọ pé wàkẹ́sìrù min an-nas wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nígbà míì yuqimu Allahu subhanahu wa ta'ala ilman bil firasa ọlọ́run máa ń fún wọn ní òye ya'lamuna ahwal al-insan bí màláàmì ìwájú èyí wọ́n lè mọ béèyàn ó ṣe máa ṣe tán bá ojú rẹ̀ àwọn àlámọ̀ àwọn ti rí àpẹẹrẹ kan lójú ẹ̀jẹ̀ rẹ̀ ẹ̀ńtójú rẹ̀ ń dẹ̀yìn rẹ̀ eléyìí ti bá wọn. wọnàzọrọ àti bó ṣe ń wò bó ṣe wọlé nígbà tó wọlé wọ́n wo bó ṣe lójú ẹ̀ ṣe wà nígbà tó jókòó wọ́n wo bó ṣe ń wo àwọn nǹkan tó ń lọ nínú ilé wàkàdáyàdìkà kódà wọ́n tún lè ṣàkíyèsí látara kí ni báàbò àhwálẹ̀ nàfi mọ́láṣí wàkàdáyàdìkà báàbò ìbàrọ̀ sí yàní bí báàbò ìbàrọ̀ sí wọ́n tún lè mọ̀ tó bá sọ̀rọ̀ jáde lẹ́nu ọ̀rọ̀ bíbélẹ́rù tó sọ gẹ́gẹ́ bí àpèjì fún wa ìyàwó mọ̀ rò pé ìyàwó tí ó fẹ́ fọ́kọ tó lọ nítorí ìgbàgbé wa mashallah ṣe no no no yóò mọ̀ rò pé ẹni tó wá òun wálé ẹni tó wálé àwọn òfìdíèsì àwọn parents ọ̀gá lójú pẹ́sàn wọn ah, ló dáhùn nígbà tí ó bá pè wá mújìdá ọlọ́dún sọrí rẹ̀ ọmọkùnrin ẹnu ẹ̀dùn ni o ọ̀gá àmọ́ ah, mi láyé yín pessimist lẹ́yìn yìí wọ́n máa rí nà nígbà míì كذلك بعض عباراته أنا ندوس قداد كما قال الله تعالى أنا جاي بلان صفوانا القرآن في ولا تعرفنهم في لحن القوم ولا بقى صفوان النبي صلى الله عليه وسلم ولو تشاء لنا أو لنا كان ولو عجب أن يكون يورون مبعنا تبعنا جدنا تشكي وانا يكون wọn ọba ní àbá ah, tó ń wà lẹ́nu fada àròkẹ́ omi náà rò ọlọ́ba ní àbá ah, ti àmì sí wọn lára tí wà lẹ́nu omi mà wọ́n tí ò ní dáhùn pé náà ti fi lélẹ́yìn dọ́là ọ̀rọ̀ òṣè bẹ́ẹ̀ fún mi lọ́ba wa sọ pé wọ́n lè tààrífẹ́ náà bí láhìnì ọ̀hún wọ́n lè tààrífẹ́ náà bí láhìnì ọ̀hún ọlọ́ni níbi àgbékalẹ̀ wọn wà nábì náà ó mọ̀ fúra fún wọn níbi ọ̀rọ̀ afádà ọ̀rọ̀ rébi tí wọ́n bá sọ ó ti mọ̀ pé àwọn eléyìí iṣẹ́ ni ọlọ́run ẹ wo àgbékalẹ̀ ọlọ́run ọba ọlọ́ba ní tó bá wo òun ọlọ́run ọba ní láàárọ̀ yìí ní àkàkùn àbá fi wọ́n hàn ọ́ bìí gan fálà àrọ́sọ òun bèsì máa ó bá dá wọn mọ̀ gángan pẹ̀lú àmì wọn ṣùgbọ́n àní tí àní fàmì fún wọn bí ìmùmí nílà wọn náà ó ṣe rí ṣùgbọ́n wàlẹ̀ sáà àrùfà náà ó fi ìlànà alùpàá òun ó mọ̀ mọ̀ wọ́n látara kíni látara láhùn kọ̀ọ̀ látara àgbékalẹ̀ wọn tí ó kù díẹ̀ káàtó ó ti mú àgbékalẹ̀ wọn ibi tó ń fẹ́ ìpírẹ́sì wa ànábì tó ń fẹ́ pera wọn léèyàn ibẹ̀ náà ló ti kíyèsí gbólóǹkà àbí méjì tó ti bẹ̀rẹ̀ ọ̀nà àfìsè níbi tó túmọ̀ sí ọlọ́run bá ọ̀sán ọlọ́run bá sọ fún àwọn ọ̀sán ọlọ́run bá sọ látara àkíyèsí látara àwòye ànábì wọn mọ̀ pé mọ̀nàfíkì nìyẹn tí ó sì máa jọra wọn bẹ́ẹ̀. afáàdé ibn Qayyim rahimahullah ọ̀tá nínú síra àwọn Madarij Salikin wọ́n ní wal maqsud wọ́n ní nǹkan tí à ń sọ ní pàtó nǹkan tá a gbà lérò onípe annahu subhanahu wa ta'ala tí ọlọ́run bá subhanahu wa ta'ala aksama ala ma'rifatihim fi láhìní fi tọ́ ìdí. ọlọ́run bá jọ ń búra fún ànábì sallallahu alaihi wasallam tóbi ọlọ́run bá subhanahu wa ta'ala sọ pé wala ta'rifannahum wọ ànábì dájúdájú wà á mọ̀ ẹgbẹ́ tawkid méjì ló wà ń bẹ̀ alam wa nun asẹ̀kìlẹ̀ nínú tawkid asẹ̀kìlẹ̀ ọlọ́run wà ànábì ní tí ò ní wà á dá wọn mọ̀ bí ìlànà ìkọ̀ níbi àgbékalẹ̀ wọn tí ò ní tí ò ní gbómá. fẹ́yìn náà máa rí pátá ìmọ̀kẹ́kẹ́lẹ̀ ní wà má fi dọ̀mírí ìlú ìjẹ́lẹ̀ mi. ìnà ìkọ́ mi sọ pé ká ń fi ń sọ̀rọ̀ wà má fi dọ̀mírí àti ti ń bẹ lọ́kàn rẹ̀ ní kàlámì látara àgbékalẹ̀ rẹ̀ wọ́n ní àpọ̀rọ̀pù mi máa ti yí ìdè sí máa. ó súnmọ́ ju ká dá àmọ̀ pẹ̀lú àmì tọ́lọ́run fòfin lára lọ. Kákọ́lọ́ ọba fún ọmọ àdájú pé tó bá tọ́lá àmọ̀ náà ti kí ojú wọn sọ̀rọ̀ àgbẹ̀dá. Tó bá tọ́lá àmọ̀ náà bì kí aṣọ tó tóbi ni wọ́n máa wọ̀. Tó bá tọ́lá náà bì kí ó tún ọdẹ pé ẹsẹ̀ wọn yóò pẹlẹbẹ. Nígbà míì dùgbẹ́ lè mọ ìgbẹ́ àbí. Ibn Qayyim rahimahullah ó ní ká mọ̀ èèyàn fẹ́ ká mọ béèyàn ṣe rí látara àgbékalẹ̀ ọ̀rọ̀ rẹ̀ akọ̀rọ̀bù ní màrífà ti ìdìsí náà ó súnmọ́ ju ká mọ̀ pẹ̀lú àmì sáìn wà mẹ́rẹ̀sì ìwádìí ìdè àti bíbẹ̀ lójú rẹ̀ nínú àdámá fa inna dalalata al-kalam ala qasdi qa'ili wa ó ní ìtọ́ka ọ̀rọ̀ tí ń bẹ lọ́kàn àti irú ẹni tí ń sọ ọ́ azharu mina sina almarbiya ó súnmọ́ ju ìtàrí báyìí lọ ṣẹfẹ́ ẹlòmí ojú ẹ̀ lè mi ojú ẹlòmí ilé ṣùgbọ́n kì í ṣe tó lè lẹ́dà ṣẹfún mú abẹ ẹlòmí ojú rẹ̀ rọ̀ ó sì burú ju ṣàìtọ́ ó bẹ̀ burú ju ó bẹ̀ ó burú bí èso ni wọ́n kọ́ bẹ́ẹ̀ sọ pé àjẹ̀nú olójú kan wá gbé àrálìjẹ̀ mọ́ láti mọ̀ pé olójú kan òbúrú dàbí ẹ̀mọ́ olómi ẹlòmíì wa òbúrú bí ọmọlẹ́yìn ṣẹ̀tọ́ ni òbúrú bí ṣẹ̀tọ́ ṣùgbọ́n lójú rẹ̀ ẹ̀tọ́ Yorùbá náà sọ wọ́n ní ẹnìkan ó fojú jẹ fún ṣùgbọ́n kò lè ṣe kí ni ṣùgbọ́n kò lè pẹ́rán ẹlòmíì sì ni yóò máa ṣe díẹ̀díẹ̀ ní ọ̀nà méjì tí ó so mọ́ náà ní bìnnábọ̀rì ọ̀sánà bìnnábọ̀rì ọ̀sánà kárí ìyàn báyìí ẹlòmíì àti pípọ́n bá rí pé wọ́n ní ẹ má bẹ̀rẹ̀ ní ṣe business ilé òbí yín dá pé a ti sọ̀rọ̀ brand ọ̀bẹ̀ mo mọ̀ wọn a ó má ilé òbí ọ̀dà a lè rí nífẹ̀dà wàsánà tá a bá dẹ̀ tó gbọ́n tó sọ tá a bá gbọ́n tó sàn eléyìí ṣe yàn dáadáa jẹmọ́ nǹkan tá a sọ yìí ó máa ń ṣẹlẹ̀ ní sínú sẹ̀mí ayé àdúgbò fi ń ṣẹlẹ̀ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rí eléyìí òun náà nìkan tí tábà wọn máa dìtà mẹ́jọ sọlá àìsọlá ẹjẹ tí fún arákùnrin rẹ yìí pé ọlọ́ọ̀bá máa ń fáwọn èèyàn lóye kí èdè ẹ̀sìn pé ọ̀rọ̀ ìmọ̀ àkọ́kọ́ wọ́n kàn ń pé hmm, sórí ìyàwó rẹ yìí ẹ ti fẹ́ra náà ẹ ti fẹ́ra náà yóò yọ lẹ́nu díẹ̀ ó jẹ́ jù tó bá sì padà dọ́dẹ́ wájú yóò yẹ ní ẹlẹ́nu ẹkọ rẹ yìí bẹ yìí bẹ fẹ alùsùnà alùsùnà brọdà brọdà brọdà apẹlẹ yìí ìwé òrùpẹ yóò yọ wọn ẹ tó ń sọ bẹ́ẹ̀ wà lóòlẹ mọbẹ mùsùlùmí ẹni yóò sì yọ wọn tó sọ nǹkan tá a sọ yìí àwọn tó bá ti lọ́jọ́ lórí díẹ̀ wọn mọ nínú tó di àti wa sallallahu alaihi wasallam àbí yusuf abdullah ibn salah ina sahaba ne nígbà muhammad abdullah ibn salah yahudi ní tẹ́lẹ̀ ko dá afa ni àwọn yahudi onílànà qadima nàbíyù sallallahu alaihi wasallam al-madina nígbà táwọn ẹbí dé lu madina ìfàjàlá náà so ìbálàbò àwọn ẹbí rẹ̀ sí ọ̀rọ̀ sọ́dọ̀ ànábì sọ́lá àfẹ́ àwọn ẹbí rẹ̀ sí máa dà gbèrègbèrè lọ sọ́dọ̀ ànábì wàkíìlì kálukú wá ń sọ pàdépàdìmọ̀ rasulullah pàdépàdìmọ̀ rasulullah òjíṣẹ́ ọlọ́wọ́ bá ti wọ̀lú òjíṣẹ́ ọlọ́wọ́ bá ti wọ̀lú. ó ní àwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ bẹ́ẹ̀ onífàjítù fi nọ́ọ̀sì lè à ń zọrọ̀ fàjítù fi nọ́ọ̀sì lè à ń zọrọ̀ ó lè mi náà wá wá pẹ̀láwọn èèyàn kan mo fẹ́ wù pé ànábì ọlọ́run tí wọ́n ń sọ yìí gan-an ta ni bóun ló ṣe rí onífàlámà bàbá ìyá ń tu nígbà tí mo wá sọ́ọ̀dì ojú àná nígbà tí mo sọ́ọ̀dì countenance ànábi tí mo wo ojú ànábi àrọ́fù ànàwàjáwò lẹ́yìn tàbíwádìí kàtà mo rí ojú ilé òjòjú ẹ̀ tó lè tún ayà níbo ló ti sọ inú òjì ìgbà tó ń rojú ànábi wọn pé onífàlámà tàbá ìyẹ́ǹtù wájáhu àrọ́fù ànàwájáhu lẹ́yìn tàbíwádìí kàtà wọ́n gbà tó ń kí èso gba ànábì kò jọrọ ànábì o ojú ló kọ́kọ́ wò nígbà tó ń wojú ànábì wọn pé eléyìí ò lè tàn ẹni ọlọ́run lélẹ̀ ṣe mọ̀ pẹ́lú mi wọ́n ẹ wo láyé cashless yìí ẹni mú àtẹ́yẹ́ kó ti fẹ́ ra nǹkan báṣọ amúsíláṣù tí transfer ò ní lọ wọ́n dẹ̀ kọjá lẹ́pẹ́ afẹ́ máa lọ bí mo ṣe ń wò yìí lórí yóò lè ṣe dàgbà pé àbàmúkẹ́ ẹja àfa àti náà ọlọ́mọdé ara ọlọ́mọdé ara ìpèsè ara ọlọ́run jẹ́ alápàdà síbi mọ̀ pé kí ọ̀gá wọlé irun wò nípa ó máa ń ṣẹlẹ̀ láti ìṣẹ̀lẹ̀ rẹ̀ ẹnu kí sà tó bá wé láwà ní orí abẹ́ ẹ̀fọ́ dàálẹ̀ torí owó bá ti wọ ẹ̀mọ́ ìbí náà yóò láwà ní omi òdìwọ́n láwà ní o ẹgẹ́ ti fún tara sọ ẹlòmíì wà wà lẹ́wọ́ lè mọ́ ní ọjà tí ò ní jàfa àwọn ẹ̀ nínú lọ pé ẹni ilé ilé òjì wọ̀lẹ́ nígbà mi àwọn tán máa ń mú ọ̀daràn tán bá mú ẹlòmí tán bá tàn wọ́n báyìí ṣẹ̀kó láwọn kọ́ọ̀sì tán máa ń ṣe tán bá rẹ̀ eléyìí kọ́ ló jalè ẹbí rẹ̀ tẹ́ bá ní tẹ́ bá ní ẹni rẹ̀ kàtì àtẹ́ni eléyìí kọ́ ló mú un wò dé mọ́kọ̀kọ̀ abúlé gbọ̀n sẹ̀lẹ̀ ó ní bàtà èèyàn rọ́ gírí kiri wá sọ́dọ̀ anábìwá Muhammad sallallahu alaihi wasallam ó ní àrọ́pùtù àníwájú àhùlẹ́ ìsàdíwájú ìkàdà ọgbẹ́ ojú ilé òdìgbẹ́ tó lè parọ́ ilé òdìgbẹ́ ó ní fàkàánà awàlù ṣe ìṣẹ̀lí ìṣòro tẹ̀kẹ́lá sí ó nígbà tí ó tún wá sọ̀rọ̀ ní tó sọ náà tún wá mú mi ní tó sọ di ẹmí kí ló kọ́kọ́ wò ó wò ju lórí gbogbo wa náà sábà lọ lé àmì ìjà máa fara balẹ̀ ẹnu mi wà fúnjẹ pé wọ́n ti ní káwọn àbúrò ìyàwó wa máa sọ́ọ̀dì káńtẹ́náńtẹ́ láti wọ́n wọ́n yẹn kan wó ìrẹ́ ọkọ̀ kan wó rárá rárá eré òní farabalẹ̀ darí bẹ́ẹ̀ náà ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àbúrò fi ṣẹlẹ̀ rẹ̀ ó ní ìjọba àti sọlá àfọlá àpò àsọ ni pé ayé anáàs ẹ̀yìn yẹn afṣùsàlẹ̀ ẹ̀ máa tán sálámà wà á fi mú tọ́ àn ẹ̀ máa fáwọn èèyàn lóúnjẹ wà sínú lára ṣáà ẹ̀ da ìdí pọ̀ wà sọ́lù bẹ̀ lẹ́yìn ìwà náà sùn nìyẹn tẹ́lifù bẹ̀ jẹ́ nàkàtí sẹ́lẹ̀ táwọn yẹn bá ń sùn lóru ẹ̀yẹ́ má fi gbé ooru sùn ẹ má dìde ẹ má yẹn ráfíà ẹ wà jẹ́nà pẹ̀lú rọrùn. abẹ́ ibùdó sàlàyà kí ló fi kọ́kọ́ mú ànábì lánàá bí ọlọ́run tó wo ojú ẹ̀ bí mo ṣe ń wẹ ẹni yìí eléyò lè parọ́. sọlọ́ jẹ́ pé àlùfẹ́rọ́ ọ̀sà nǹkan tí ó wọlé tó lè ṣẹlẹ̀ nínú ẹ̀sìn ìgbìmọ̀. طيب àfọ́ọ̀dé ibn al-Qayyim rahimahullah ta'ala nínú àwọn tó لوري dáadáa lórí tọ́pìkì òun ni ẹgbẹ̀dẹ́ kí n ta àwọn ọ̀rọ̀ wọn bí méjì mẹ́ta tí a fi tàbí sinmi fún èmi ṣáàlọ́ ọ̀tà ó ní nínú fìrọ́pà tó ń bẹ sheikh ibn al-qayyim rahimahullah wọ́n sọnù madarij as-salikin yàní tá à ń pè ní al-firasatu al-khalqiyya káwò ní pé bọ́lá ọba ṣe dáhùn àdámá àbùdá káfí òwòye sí bẹ́ẹ̀ ni yóò fi máa ṣe. wọn wáyé lẹ́tì sọ́mnà pàfíà àfìbá wàbẹ́ òru wọ́n ní àwọn doctors àwọn àwọn náà kọ nǹkan nípa ilé yìí àti àwọn ẹlòmíràn ṣe àgbẹ̀ dọ́kítọ̀ tó bá wò yàn báyìí wọn ni eléyìí ṣe ó máa ń jẹrà àdúgbò kì í ṣẹlẹ̀ gbogbo wọn ti ní àwọn ẹ̀kọ́ tó ti kọ́ tó ti fún wọn lóye pé sick person àwọn ṣe rí àlámà rẹ̀ lára ẹni wọ́n jẹ́ mọ̀ pé kò kí ń ṣe kọ̀ ìdá tó mọ̀ tọ́rì dá ṣùgbọ́n bẹ̀ kọ̀ ìdá tó mọ̀ tọ́rì dá kò kí ń ṣe all night formula tí ò lè fail ẹlòmíì dẹrù kó sick ẹni tẹ́sì ẹ̀sẹ̀ mọ́ra wọn ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ gbàmá ní ẹni rìsíìtì nínú tó lẹ̀ ń ṣe ó súnmọ́ ìgbàbáì ìgbàbáì ìgbàbáì wọn ni. ìyẹn náà fèrọ́sà àwọn dókítà ni lọ sọ pé wàyí ẹlẹ́bi sọ́nà kàfí àtìbá wàhẹ́ òun àwọn dókítà àwọn náà máa ń sọ̀rọ̀ nípa ẹ̀ wọ́n máa ń sọ nípa ẹ̀ àtàwọn ìdílé. wàtàdánù bẹ̀rẹ̀ hàn ti alẹ́ tó lè kà. ní kán fi àdámọ́ àbùdá kán lè fi sọrú ìwà pé ìyíwó máa rù lèmọ́ bẹ̀yìn náà wù máa nílẹ̀ lọ tìbà ṣẹ́gun mo ti dọ́dọ̀ alábàbàtọ̀ bá wọn lèmọ́ bẹ̀yìn náà wù máa nílẹ̀ lọ tìbà nítorí tó ń bẹ láàrin méjèèjì nínú ìbátan nínú àjọṣe alẹ́bí kìtàgọ́sí wọ hikmatulọ. Bẹ́ẹ̀bi ìlànà òye bọ́lá ti máa ṣe ìtẹ́ náà ló jẹ́ kí n tàn yẹn wà bẹ́ẹ̀. Kàlìsì lẹ́ẹ̀ rámọ́jọ́ bíi ká mú ẹ̀rí wá kàlìsìtìláàlì lè ṣèdọ̀ rẹ̀ rọ́ àti alkhọ́rì nínú àdá pípé káwòye pé orí tó bá kéré kọjá bó ṣe yẹ káwá ti júwe aláṣídọ́rì làákìlì pé làákẹ́yẹ ni òní tuntun orí ó kéré kọjá bó ṣe yẹ wọn a máa fi tọ́ka pé ẹni ò lè ní làákẹ́yẹ púpọ̀ wàbí kíbrìhì wàbí sáàtì sọ̀dẹ̀ àti kó ló tóbi dídá yòó fẹ̀ wàbóòdì máa bẹ́yìn ẹ̀dẹ̀ àníbẹ̀ yìí bó jẹ́ pé láti igun apá kan síbì kan kó fẹ̀ àlà sáàtì kó lè ti sọ àfẹ́ kí wọ́n rò pé ẹni tó rí ẹ̀ tóbi níwọ̀n àbá tó dẹ̀ ní dáyà tó kí wọ́n àti òkú ó ṣeéṣe kó jẹ́ pé sáàtì kó ti sọ àfẹ́ irú ẹni báyìí yóò níwà sí ìwà rẹ̀ yóò lè àkọmọdé kìí wàhálìmọ́ẹ̀lì ni yóò lè ní faradàta wọ́dà sọ yóò lè jẹun tó jẹ́ pé yóò lè bá sọ yóò jẹun tó jẹ́ pé yóò lè kó ìmọ̀ra. ṣẹ́ǹtẹ̀lẹ̀ ta ló ń sọ̀rọ̀ yìí ebi nǹkan yìí oníwàbí bí ìtìhì alábìkì tí wọ́n bá rí pé igbá èèyàn fún àwọn ilé òní kò ní láfara ilé kò ní láfara wọ́n fi distance ló ń bẹ níbi ìsìnká rẹ̀ síbí kò wá ìsìn ilé ò máa sọ̀rọ̀ léyà ilé ò ní forí yíyan bọ̀rọ̀. wà ní wàbí bí ètè àlàbé tìhì wàbí kùmọ́dé làáyé wàkàlà lè nà rọ̀rí ha alábàlá àti sọ̀hídìí ha wàbá àti àrọ̀rọ̀ ti pàdé. onígbà míì tí wọ́n bá rí pé ojú èèyàn ó kàn ojú èèyàn dọ́ọ̀lù ẹ̀ bá rí pé ojú rẹ̀ dọ́ọ̀lù bákan náà wọ́n rí ojú rẹ̀ ojú rẹ̀ tí wọ́n gbó báyìí báyìí wọ́n wá fi wọ́n lè fi tọ́ka àlàbàlà ẹ̀sọ̀rí abẹ́ ilé ìròyìn náà olùdókòwò. وبشدة بياضها ما يشرب بحمرة tójúbọ́ á funfun tó jẹ́ pé pupa náà ó wá wà níbi funfun yẹn wọ́n wá ṣàkèrè aláṣàjà àti wà ìtìdáàmì wà fìtìmọ́sà wọ́n lè fi dúró pé ẹni yìí máa láti ilé ò lè jókè ilé fẹ́ pé ojú rẹ̀ wà ń ta yìí ilé ò lè sá tí àwọn tó gba àwọn kan wọ̀nyí látara alaholic ẹ̀dámọ́ àbùdá tọ́lọ́ ọba dáhìn wọ́n wà fi júwe pé ìwà téèyàn lè lè lè wọ́n ni wà mú ọ̀bọ̀n wọ́n ni wà kẹ́sọ̀rọ̀ tó sàkọ́ lóde hà ìgbà míì tó dùn ò bá gbé bì kan ala khiyanatihi wa makri wa khidai wọ́n lè fi júwe wọ́n lè fi tọ́ka pé ẹni yóò jò ní jàǹbá láàrin ìṣẹ́jú mẹ́wàá eléèlé mọ́kàn ń jàǹbá lélẹ̀ tó bí wọ́n ẹ̀fẹ́kì pé tó bá fẹ́ ẹ̀rọ mèremère ó yẹ kó lè tó dà kó lè mẹ̀tẹ́yìn ẹ̀ lè ṣàjá àtẹni pé kí n mọ̀ wò káàkiri lọ́sìn ẹ̀wùn kẹ́ tí yàn bá wọ ilé tó jẹ́ ilé tó dáa ó yẹ kí èèyàn lámùmára tí ọ̀wá lámùmára owó mọ̀ èèyàn ní ògúnfo wọ́n lè fi wọ́n lè ṣe pẹ̀lọ́gà tí ó lò ṣìlá báyìí pẹ̀lú bó ṣe wọlé à mọ́ṣálá mọ́ṣálá tó kí ní ṣé ìpínlẹ̀ ẹgbẹ̀rún náà ṣálá lọ́hápàá ó sì wò fún ah yàtọ̀ àtẹ́jẹ̀ ń ṣe pọ́dọ̀tì yìí ó ga ah, ilé oúnjẹ ìyára ó ń jàǹbá lére tó tó kì í yẹ èèmọ̀ ni bọ̀ wọ́n expect pé ẹni tó bá dé nílà àkà ìkíni yóò ṣe yóò ká mọ́ra pé ẹni tí ò lámùmọ́ra eré lè mú eré lè dín nǹkan nù lé so tó bá di pé onílé yẹn lọ́sọ̀gá ah, àbú mo fẹ́ ra búrẹ́dì ta ẹ̀ máa ń kájọ ṣeré lọ kájọ padà náà tí a mọ̀ ń gbádùn wà sí ìfẹ́ náà rẹ̀ ìmọ̀ gbádùn ìjọba aládé lórí ó ti rò pé ilé ìkọ́bọ̀ lọ palẹ̀ ìpínlẹ̀ nínú ilé lórí àwọn kẹrì àwọn kẹfà náà lè fi ṣe nígbà kan àbí kejì lórí ìmọ̀ àṣàmá nínú nǹkan tá a jọ ẹlòmí sàbẹ̀bí ọ̀rọ̀ tó bá sọ láti wò ẹlòmí lè pákéjì rẹ̀ tó ń tó fi pákéjì rẹ̀ nú ọ̀rọ̀ yẹn kẹ́ni tó lọ́ba sọ ọlọ́ba sọ wọ́n bá fẹ́ tọ̀rọ̀ wọn ṣùgbọ́n ó padà rí ó padà rí tó dùn wọn rẹ̀ ó mọ̀ ṣẹlẹ̀ àdúgbò tuntun ilé ilé ìtàn ilé ọ̀dà tó mọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so ilé wọn bọ̀ wá ṣàlàyé wọn ní wákàlì stedlal ó ní wà mú ọ̀dọ́ mi ta àdúgbò ìfìrọ̀ sàbìlà àìrí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ bí táwọn yẹn ti máa ń wòye láwọn kan bá ní òye yẹn ojú ni wọ́n ojú ló so mọ́ jù fàyínà mìíràn àtọ̀lù pàdé nínú gbogbo ẹ̀yà ara ojú ló ṣètò láti wòye sí yẹn wọn ni fàyínà mìíràn àtọ̀lù pàdé torí ojú ni mìíràn tó ń bẹ nínú ọ̀sán wà òmùwánu máa fi òun yóò dẹ̀ tọ́ka sí tó ń bẹ nínú ọ̀sán fún mẹ́lìsà lẹ́yìn ìgbà ní ọ̀ọ́ tó fíyàn bá bá olóye pàdé tẹ bá pàṣẹ níbi ilé ẹṣẹ lóòkù níbi appearance tẹ bá bá a sọ̀rọ̀ tó bá gbé lóye ní kẹfẹ́ ọ̀rọ̀ eléyìí onígbàǹgbà eléyìí ó ní fàyínà wò rasuluhu wa tarjumanu nítorí pé ahán òun ni òjíṣẹ́ olóde máa ń yin tapé ti tó wà nínú ọkọ àdúgbò pé alimọtawasimun wọn bẹ nítòótọ́ lábẹ́ wọn lè wòye ẹ̀bùn onítọ̀nà ọ̀gá máa ń fún yàn pé ká rí yàn àbí ká wo ọ̀rọ̀ sùnsùn ká wo ọ̀rọ̀ sùnsùn ká sọ pé ọ̀rọ̀ yìí ibi tí ó jà sí ẹni yìí kì í tún wà lélẹ̀ ẹni tí wọ́n nílé tó bẹ̀rẹ̀ ló ń ṣẹlẹ̀ dáadáa ẹni tí wọ́n nínú àwọn ọ̀rẹ́ wa jẹ̀sà wò lọ́ọ̀ṣẹ́ kan tó bá rí ìyànlọ́ ní ibi wọn ni àlàyé tó bá padà ráyè padà pé ẹni tí wọ́n sọ pé nìyẹn wá ìmísìn wọn kò àbúrò náà wí wò ó dàbí pé ká má báwọn ti yàn mọ́ ó dàbí pé ọlọ́run fún àwọn ní aspect tí wọ́n ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Sheikh Mukbel alámọ̀tòlíyàmọ̀ ní wọ́n fún ọlọ́ọ̀tàlá nígbà tó ń sọ nípa Sheikh Robin wọ́n iná rọ́jọ̀ wọ́n ní sẹ́fọ̀rọ̀ bíi tẹ́ ń wò yẹn ó jẹ́ nìkan tó jẹ́ pé ayàtúmí ayé àti là àmì nínú àmì ọlọ́run ọba ni bí màá rí pàtàkì ẹ̀sìn yìí tí sẹ́fọ̀rọ̀ bíi tí wọ́n bá pè kankan ní ẹ̀sìn yá wọ́n ní ọlọ́run bá fún wọn ní òye kán mọ̀ pé ẹ̀sìn yá ní nǹkan àpè ẹ̀sìn yóò nìkan pé àwọn ẹlẹ́gbẹ́ làwọn. náà pé sẹ́fọ̀rọ̀ bíi rahman allah ta'ala tó bá pe ẹnìkan ní ẹ̀sìn wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ àṣírí ó padà tú àlàmẹ́rù àyà tẹ́ ẹ bá fẹ́ tẹ́ ẹ bá ń pè é síbi tẹ́lẹ̀ nígbà tọ́jú ó bá lọ díẹ̀ ẹ ń pè é síbi irú tó lọ́wọ́ ṣe kọ̀ọ̀bí yẹn ló fún àfáà sí ìṣọ̀yẹn náà abẹ́ẹ̀lẹ́ yìí ọ̀rẹ́ yìí tètè máa ń ṣe kẹ́lẹ̀ abẹ́ẹ̀lẹ́ yìí gọ̀ kò sí ìgọ̀ báyìí rẹ̀ alóńgọ̀ olóńgọ̀ nígbà tẹ́ ẹ máa ṣe tàdà ẹ àbúsùmáyà àti àbúsọ̀ fẹ́ yóò fi mẹ́rin tí mo sọ mo ń sọ̀rọ̀ àbúsùmá wọ́n ti mẹ́rin tí mo sọ ó ń gbọ́ kò gọ́ ọ̀ ní alóńgọ́ ẹ̀yìn ìfúgbà ní ìkẹrẹ́ nígbà tí ìgbà padà á rí padà ìfẹ́ yẹn lọ́ tó sọ. tẹ́nìkan bá ní ìtúbà kan kí wá ó ń lù yìí jìbìtì ni bó ṣe wà ó ní ìgbéraga kò ní ìgbéraga ibò kí ọ̀rẹ́ àlọ́ jìbìtì ni ẹ̀yin tẹ́ wà ní lójú ó kí nígbà tẹ́ bá tó lè dẹni yóò bá mọ̀ wọ̀ ẹ̀rọ yìí erí kò sọ fún ẹ̀yìn ìgbà tèèyàn lójú nínú fi bá nìkan lẹ àyà fi nínú mọ̀ sàfàrì sí i ó mọ̀ wà bẹ́ẹ̀ ó mọ̀ wà bẹ́ẹ̀ so ìyẹn onífìrọ́sà àlùfàlùfìyà àdámọ́ bọ́lọ̀ ṣe dáyàn a lè fi wòye pé ẹni báyìí ní irú wọn báyìí ó lè ní oṣù sí báyìí ẹlẹ́ẹ̀kejì ni àlùfìrọ́sà tó àlùfìmọ̀ àníyàn eléyìí náà wà ìrọ́fà ìmọ̀ ẹ̀níyàn nígbà tó bá jẹ́ ní ọlọ́run ọba ó lè mú àwọn ọjọ́ ìtù ọgbọ́n jẹ́ ká ṣe ìjọba yìí ṣé kí ló dé mo kàn gbé dámà ṣe gẹ́gẹ́ tá nàbọ̀ Muhammad sọ anábì ní inna min ibadillah man law aqsama ala Allah la àpapọ̀ anábì ní àwọn yẹn káwà gẹ́gẹ́ tá bá sọ̀rọ̀ aláfọ̀ṣẹ́ náà máa ń nínú àwọn ọlọ́run ọba eléyìí yàtọ̀ ẹlẹ́ẹ̀kejì ni àìsèrọ́sà tó alìmọ̀nìyà méjèèjì náà ló lè wúlò lábẹ́ ìsèrọ́sà ìmọ̀nìyà ẹni tó jẹ́ ẹni ọlọ́run ọba ó lè sọ fún yàn pé wọ́n fẹ́ ti sáà lábẹ́ ìsèrọ́sà ìmọ̀nìyà wọ́n lè ẹni sọ́n pé ah mo lè fẹ́ ra lẹ́fẹ́ ẹ mọ́ra rẹ̀ fún mi ah ìlú òsà fún wọn pé mo fẹ́ ni òwò fẹ́ ìsèrọ́sà ìmọ̀nìyà tó máa wà bẹ́ẹ̀ Ibn Qayyim قل فقد تبين أن الفراسة إما أنها تتعلق بالإيمان والبصيرة قلوا في كلير باين إفي إنسايت يبقى ولا أنسو بلك ilé ilé wòye sí nǹkan èrí náà kọjá tó jẹ́ pé ọlọ́run fi hàn lójú mọ́jà gọ́tà nìkan níta lè pè ní ìfẹ̀rọ̀ ọ̀sà tó lè ti sí بين البصر والبصيرة bàṣọ ní ojú téèyàn fi dá sínú بصر ni àròjinlẹ̀ tọ́lọ̀ máa ń في fi da تين في teeyan fi بصيرة ó من ni تين في maa n Oni ni bani, oni fa, oni fa kota tí mo ti wá ní wà ń bẹ clear anel fìrọ̀ ọ̀fẹ́ tán pé imma ọ̀fà ìmọ̀ anna àtàkà àlẹ́ bìlì ìmẹ́ẹ̀n wọ́n pé ó máa ń ní ṣe pẹ̀lú ímánì ẹrú àti ojú ìrìnà tọ́lọ máa ń fún ẹrú ojú inú náà ojú inú àrí wọn ni wà áàzìhì láàṣẹ bí ìlàlẹ̀ tààjú náà eléyìí wọn kì í kọ ọ wọn ìkọ mi ò bẹ́ẹ̀ ìyá ọ̀rọ̀ ó ní ìmọ́lẹ̀ ni yàtìbí fún ọlọ́run tààlà fi pàlùbí àbúrò náà ọlọ́run ni wọ́n máa fi sí ọkàn ẹrú wà náwó àhàb الفراسة الخلقية هني ألاك أنت قواعد استقرائية قواعد استقرائية àwọn principles tó jẹ́ kó ṣe study ni àwọn principles táwọn èèyàn study ni yumkinu ta'allumuha èèyàn lè kọ́ wa yashtaritu fiha al-muslim wal-kafir kèfèrè àti mùsùlùmí wọn dọ́gba ń gbé wa fiha khata'un wa sawab ibi táwọn ti ṣe mistake ni ibi táǹtì alátàkàpọ̀ àti alátàǹpàpọ̀ ìgbòdòsí tó fẹ́ fi àtàǹpàpọ̀ júwe bí nǹkan ọmọkùnrin ṣe tó wọn ni wà fi hàn fọ́tọ̀ òun wọ́n sọ̀wáàbù wà fi hàn fọ́tọ̀ òun wọ́n sọ̀wáàbù èyí tó kọ̀rẹ́ tìlẹ̀ wọn bẹ̀ ìfọ́rọ̀ ìlú wọn bẹ̀ fáko bí èmi sì rẹ̀ ń dá sọ pé ó délé ìyàwó ó ń wò yànnà yànnà yànnà lò eléyìí ó lè fún níyàwó kódà wọ́n tún padà fún wà láì ìjọba ẹ̀kọ́ wa àbúrò ìyàwó yẹn fún ìjọba ẹ̀kọ́ wà láì ní láìsí fún ìgbà ìwà proud àti ẹ̀ proud tàbílé náà máa ń ṣẹlẹ̀ ìgbà míì tó àtúnwò òkú proud tó tún padà proud ló lọ. wọ́n ní wà fi àkọ́kọ́ wọ́n ní wọ́n ó lè correct nígbà míì ó lè ṣe kíni ó lè rọ́ọ̀nù wàlà yóbùnà àléyà ilmù kọ̀tọ̀ ولا yubna عليها ilmọ́n ọ̀tọ̀ ìjọun a kì í gbé ìmọ̀ pàtẹ́ǹtì lórí tí ojú ọkùnrin máa wá ní ìsìnkú ní kígbà èèyàn bá fi tẹ̀ yóò máa náwó òwà rẹ̀ tó ní bẹ́ẹ̀ ó wá yà wọ́n tí àtọ́kọ̀ wọ̀n sọ̀rọ̀ àtàwọn ẹni tígbà yà bá fẹ̀ irú ẹni ẹni yóò láàmú mára òwà délé ọkọ̀ tó ọkọ̀ wá ń kàwé àbí sísà náà ẹni ìgbà yà náà fẹ̀ ààrẹ ìsọ́lẹ̀ mọ́ láàmọ́ra tó láàmọ́ra kéwù àbúrò ẹ̀fẹ́ yá wèrè èmi ò gbàgbà kú gba ọ ẹ̀yẹ kìlọ̀ fún mọ́mí yìí nìyà ọ̀ ṣé ní gbogbo náà tó fẹ́ fún stẹ́pì ẹ̀ bá wá ètò pé yóò lè máa fẹ́ nǹkan mára ọwọ́ afẹ́ tó ti rí lẹ̀ ó lọ fẹ́ gbígbà yẹ fẹ́ oníwọ́n ní yóò lámù mára òfin fáwọn àbúrò rẹ̀ wọ́n àti ẹ̀sì òun wá yàrá sí àtọ́tọ́ wọn ò lè kọ̀rẹ́ẹ̀tì ó dẹ̀ lè ṣe kí ni ó dẹ̀ lè rọrùn ó ní wàlá yubna àléyìá ẹ̀rí mọ́jẹ̀mọ́ àkọ́ ni wàlá yubna àléyìá ilmu fọ̀tẹ̀hìyù ìwà fàtẹ̀ bẹ́ẹ̀ àmọ̀rọ̀ fún wàdàlá rẹ̀ àwọn science àwọn indications lásán ni rúbàmà là tábìlì gbòdàrọ̀ jàtà gọ́ọ̀nì ọ̀rọ̀ ọ̀sìn nígbà míì ó lè má dé tó tó rinlẹ̀ ìtìtàn nínú ọ̀kan bí ìtẹ̀síìrì ní àwọn àyíká lọ́pọ̀lọpọ̀ ọ̀dọ̀ mo rò pé àlàyé tí a fẹ́ ká ẹ̀kọ́ tá a fẹ́ ká mú bí irú àwọn ìṣẹ́mẹ́rin mo bá ti ń báyà mi. olùwà àgbà kẹrì ní ìdúrà bẹ́yìn náà náà ó wá nírú nǹkan yẹn káma wá sọ di táàmù ẹgbẹ́ fàárín àwọn èèyàn táàmù fi lọ́lẹ̀ láàrin àwọn èèyàn wàláì tẹ bá wò ní ṣíṣe ìgbàlẹ́ mi oríṣiríṣi ta ẹ̀rọ tó wà. òwe náà ẹlẹ́wọ̀n tó bá wọ ọwọ́ ẹ̀ ah, ọwọ́ ẹ̀ àtọ́wọ́ lórí àwọn ọkùnrin bẹ́ẹ̀ wí ilé handu mata ìdánilò lè má rí lẹ́ọ̀ àmì wọn ni àwọn ọmọ october bákan ní àwọn ọmọ kìíní kan ní ipò pé wọn sọ di yẹkin fàdà kọtọ wàá máa tẹrù ìjọ àbẹ́yìn náà wọn ní káwá máa fi lọ́lẹ̀ sáàrin àwọn èèyàn wà á kìlò àmúwáyàdì ìdè ha ká máa fi gba owó wọn fọwọ́ náà wọn mìíràn ti ha nà fi nínú àdìgbà tuntun nígbà tí èèyàn ń lọ́nà tuntun wàá dà sọ̀rọ̀ التي كثرت صورها في هذه الأيام tó jẹ́ pé irú nǹkan bá ń pọ̀ láwùjọ wa lónìí inú ọ̀kọ́ ìmọ̀ sọ pé pọ̀ láwùjọ sí àwùjọ tó ń gàn pé báyìí ó ní tó fi jẹ́ pé àwọn tó jẹ́ pé àwọn wa ń ṣe é ó ní wọ́n fi máa ṣe pé ni ó ní wọ́n á máa fi dọ́gbọ́n wọ́n máa fi dẹ́ èyí pé láti lè fi di owó àwọn èèyàn lọ́nà tí ò lẹ́tọ̀ọ́. àlùmọ̀hìnmù nípa ń pè ní àlùfẹ́rọ̀ọ̀fà tó ní sàlọ́ ọ̀gáàlá mo pè tí Ramadan bá lọ bọ́lọ̀ kó fún mi ní ìgbàláàyè nínú àwọn lẹ́kítọ̀ tí a ṣe ágbìyànjú kápò ṣe àlàyé ẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ jù báyìí lọ àti máa fi gbé ṣẹra wọn wà á pé قدروا إلينا كفاية إن شاء الله تعالى وصلى الله وسلم على نبينا محمد وآله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته